ẹ̀wọ̀n ó bá ti jẹun láàárọ̀ báyìí wọ́n bá ti lọ bí iṣẹ́ ó tún dá lẹ́rùn ẹ̀yin nìkan lẹ́jẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ bárẹ́jì ẹ̀jẹ̀ gbogbo rẹ̀ pọ̀ kí tí wọ́n ṣe iris káàkiri. so ó fẹ́ máa ka oúnjẹ sí mi nínú nìyẹn o ṣé owó bàbá lákù bàbá ẹ̀ ló fi láfún stop sínú ilé yìí. owó ọ̀gá rẹ ni ẹ wá wá nílò ẹ wá wá ní mr timothy lọ́wọ́lẹ́ tí wàá tẹ̀ lórúkú lọ́rùn. ẹ̀rọ yẹn lu yín tá a ti lò sẹ́yìn àwọn obìnrin oríṣiríṣi ni wọ́n máa ń wá àárín. sori sori sori wọ́n gbà tí wọ́n gbà wọ́n lọ. cj somi tiẹ̀ ní time láti bá jà wọ́n ti pẹ̀lú ẹ̀ sóyè ẹ bẹ́ẹ̀ yẹn bọ̀ jẹ́ kí n sọ kankan fún ẹ omi tútù ti rú ẹja tuntun dẹ̀ ti wọ odò sórí èmi àlàkẹ́ tòrótò mo ti wọnú ilé ìwà gbà fún mi ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àlàkẹ́ tó máa tò ní. òṣèré àwọn ọ̀gá ẹ̀ ti mọ́ tẹ́tẹ́ ọ̀bẹ́ àṣìpá rẹ̀ ti rí kò sí wàhálà. wọ́n lè gbé wọ́n lè gbé ra wẹ̀sán rùn. ní ìdájọ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ rò tí dé olú bá dé ẹ́ àjọ sọ́ọ̀tì gbogbo nǹkan tó wà lẹ́yìn tí ọkọ mi bá dé àjọ sọ́ọ̀tì. báwo bá mi bá dé àjọ sọ́ọ̀tì ẹ̀ mo bá dé wọ́n mọ̀ ní kẹ́lọ́ lọ́rùn ilẹ̀ tí wàá tẹ̀ ní ẹgbẹ́ kan. tàbí wà lójú àdó ọ̀gá bá dé ọjọ́ kankan dey play yẹn ẹ ti ọ̀gá bá yẹn ìdè wọn ìdè wọn dey play yẹn lọ́fẹ̀ẹ́ fún ọkùnrin àtọ́ntọ́gbọ́n bá dé. Deeply, Yeah. Picking up and then action. Náà bá káàkiri, àmọ́ tí wọ́n ti bá ká. Ẹ ń wọ́n ráyìn ló jẹ. Look at her, very dirty stinking thing. Tí ọ̀gá tọ́gá ń bá dé rẹ̀, ọ ní láì rẹ̀, tí dé olú bá dé, tọ́gá ń bá dé. Mm. They play. Um, action. What? mi ò tiẹ̀ ní ẹjọ́ tí mo fẹ́ bẹ̀rù ẹ́ mm. i can start bantering words with you tí dé olú bá dé àjọ máa sort gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ tí ọkọ tèmi bá dé àjọ sọ. sẹ́wọ̀n arìnrìn ni lèpè ẹ̀rọ sí é wọ́n bá bí wọ́n lè yín síta fún mi ni ẹ̀sìnwá ilé ọ̀rẹ́ ilé ìṣẹ́rí sábà kí n àṣà fún sàyà. dirty stinking thing. iye síkì fẹ̀yìn ni kẹ́ ẹ̀ parẹ́ ẹ̀rọ àgbàdo rọ́bìsì. 好好好，再见嘞。